والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ولا متافعنا يواك ولا يتال القيامة ولا قرآن الكريم ولا لا إله إلا الله تيرتا في سيدان لقني وروجوني ونعني الفتاوى المهمة هو إدام سبيل ياسين تسي قتاكي تبارى سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله مفتي ديار السعودي àfáàgbà nílẹ̀ saudi ta ń pè ní abdulaziz ọmọ abdullahi bombaz ń dáhùn àwọn béèrè ìbéèrè tá bẹ̀rẹ̀ ní àwòrán ọjọ́ òní olóòrùn ìbéèrè 298 298 níbi 314 page àfáà ni ọkùnrin tó tọ́bí àfẹ́rẹ̀ àmbíyà lè sẹ́lẹ̀ fíhàá أو ليبنى عليه المساجد kí ni ìdájọ́ ká máa wá ààyè táwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n kó dára ti dórí tó ti jókòó rí láti máa kọmọ́ra sí mẹ́ ká kọmọ́ra sí ààyè rẹ̀ àbí ká lọ máa kírun bẹ̀ ká ní pé historical places ni kí ẹ máa wá bí ti alim ti ما هو بيتي شيك فودي وتسجنيك أولي أقم تتبع كيما واقع كريم آثار الأنبياء عيتوا النبي الله بدوسي يصلي فيها كيما اللي باكنوا نبي عيبي النبي الله كانوا بيعملوا أو يبنى عليها مساجد أبيك موزكني كون قمرات سبيه كيما دا جرى الإسلام نعم أفاني question 298 سؤال أماكن الذي صلى في الرسل في الرسل àwọn ààyè tánàbí ọlọ́run bá ti kíhùn àwọn ànábì ọlọ́run kíhùn ní ààyè kọ̀ọ̀kan àwọn ààyè wọ̀nyí kí a máa lípa abẹ̀ kí a máa wá ààyè yẹn ọdí fi àrọ̀ rasúlù alayhi sallam tánàbí ànábì ti sallallahu من أفضل بناء مساجد عليها سأل الله كي يكون كي يكون هذا سبه أم بقاؤها كما هي بقى في لك أو أمر عدائك عامة فيها بقى كالقادم تو تجيبوا به لا تجيبوا يكون سي لا يتعد ما جنرال قادم الجواب إذا لا يجوز المسلم تتبع آثار الأنبياء كتب مسبق ما وهم أيام النبي الله بكى أكثر يصلي فيها يكون فاكر به أو ليبنى عليها المساجد لا يكون ياسم به يعني ذلك من وسائل الشرك تركوا سي بجين بنوانا تيوسون يدي بيبوني وعلي ما أكبر النبي الله بكى أكثر ولهذا كان عمر رضي الله عنه ينأى الناس عن ذلك إليه يريد يعني في عمر بن الخطاب رأقف عن هدمة به ويقول إنما هلك الذين من قبلكم تتبعوا مع أثر أنبيائهم oní tó kọ́ pàrọ̀bá àwọn tí وعي síwájú ní àní ìmá وقطع رضي الله عنه شجرة التي في أبيدي أديبية ويعجل كما صحابة لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة إذ سن ملكو كرو كلا ما تقول ملكو كرو التي بويع في نبي السلام تحتها إتما صحابي مبايع فرد سلام نيابة جناه لما رأى بعض الناس يذهبون إليها ويصلون تحتها ما ترى يتولى سبه تولى لي كانوا نيابة أدعي حتما لوسائل غلقة القدي أنت أنا لا تبقى لبي يبوه وتحذيرا لأمتي من البدع لين اكلفوا على امك وصرا فون بدع وكان رضي الله رضي الله عنه عقيما في اعماله وسيرته بيني سيدنا عمر بن الخطاب وجماعه بني نوع شيرة تواسيسيره حريصا على سد الذراع الشرك أسليني التي كي أنقضي جوانا تبقى فايبو وعتب إلى أتماسك من أسبابه أما تبع جزاء الله خيرا جزاء الله ربا قبع سامية سامي سيدنا عمر بن الخطاب عن أمة محمد صلى الله عليه وسلم خيرا قالوا انتسي فعل أمة بن وسلم ولهذا لم يكن لم يب لم يب يبنى سوابرة رضي الله عنه عليه عفاره في طريق مكة وتابوك بينان ولهذا اعتبرني لم يبني صحابة رضي الله عنه على آثاره صلى الله عليه وسلم في طريقه إلى مكة وتابوك وغيرهما مسجدا إيه لفتاهم الصحابة رضوان الله عليه أجمعون في قو سودي عوايك وكتابة ديوة بذكره nígbà tí lọ sí tàbók àbí nígbà tí lọ sí maka wọn kọ́ nǹkan síbẹ̀ wọn kọ́ يخالف شريعته وما لي تقو الشريعة ويسبب وقوع في الشرك الأكبر أدل فسبب كما يقول سنة بولا ولعلهم من البدع البدع يعني التي عبر منها عليه الصلاة والسلام بقوله تبقى أجلا كيلو فوان باري صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو الرد أتبع منك تتوانوا ما رواية انتي يسمى عودة قلفني متفق عليه إمام بخارة مسلم وبعديثه ومن حديث عائشة رضي الله عنها لأن حديث ما سيدة عائشة وقوله صلى الله من عمل عملا ليس عليه أمرنا فهو رد أنت تبقى شجاكا تعق بلا شارع هذا قول فوني رواه مسلم في سعيه إمام مسلم بعديثه عنه سعيه وكان عليه الصلاة والسلام يقول في خطبة الجمعة بين شلما صلى خطبة الجمعة أما بعد لينا فإن خير الحديث كتاب الله يتداج لورو نان ترى تلوبا وخير العدي عدي محمد صلى الله عليه وسلم يتداج لتسي نان سيسي ديشان صلى الله عليه وسلم وشر الأمور مؤدفاتها يتبرج النوع العمل نان عوان لدالي وكل بدعة دلالة بين بقوة لدالي الشناني أخرجه مسلم في صحيحه إمام مسلم الضبال والأحاديث في هذا المعنى كثيرة أحاديث والد النبي والله مستعان ولا حول ولا قوة إلا بالله كسي أبراك كسبك في الله وبعض سبحانه وتعالى أوان كاين أوان historians أباما ثم انقعتهما تقوى مرا سعودي في أوان يكون كم بيتي يكون في لكم فوقا كوا بسيوه irú ilé annabi sallam ní maka àti àwọn àyè kọ̀ọ̀kan irú darul arkam ọ̀yẹ̀ kó kàn tún ṣe ni kó kàn sílẹ̀ káwọn ilé ọ̀hún ọ̀nà ní ara ọ̀ umar bin khattab radiyallahu anhu ó ti hatman li zalik ó ti sẹ́tù àwọn ará Pakistani Indians tí ẹ bá ṣe sin táwọn ọlọ́run ní káwọn ará Saudi wó àwọn tó ń túkà bá ṣe gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ kó ìwọ̀n ti wó òpó kan bẹ wọ́n gun ọ̀pọ̀ àwọn òkú tó wà nù Kaaba wọ́n kù ní aluminium color ni wọ́n fi kún àwọn paint wọ́n fi kún àwọn òpó yẹn ọ̀pọ̀lọpọ̀ òpó yẹn àmúpọ̀ kan bẹ ti bá níbẹ̀ ó dúdú ni láàrin kí ló fà àwọn ará Pakistan wọ́n gbà pé òpó yẹn ni wọ́n so ìbáka tàbígun lọ sí Israel miraj ibi wọ́n so mọ́ ibi wọ́n so mọ́ wọ́n máa fọwọ́ ra nì wọ́n sọ tẹ̀sí ní pé àwọn èèyàn aráàlú yìí nǹkan tó mọ̀ sí nìyó ní àbá àbá mi àbá lásìkò tá a wáyé níjà lọ wọ́n so ganu wò sí in fact nígbà tí kí ni ẹ kó àwọn Saudi láti yan ọlọ́pàá kan dúró mbẹ tí mo àwọn èèyàn ọmọbìnrin yẹn dìde ìgbàlá débẹ̀ ló lo stadium fún ọlọ́pàá yẹn ó bá ń síbí àpò ń bí àbá ń wọ ọlọ́ọ̀kan ó bá sípò ó bá síbí àpò ń bí kíkan ní ara kábà nígbà tó ọlọ́pàá yẹn yí báyìí mo sì fọwọ́ ra nù òun náà wo ibi tó bí ọkọ àmọ́ ọkọ ẹ̀ ní tẹ̀sí ó tọ́mọ̀ ẹ̀ nìmúnà ìní púrọ́gún wáyé sílẹ̀ lọ́dún wọ́n bọ́lá abdulrahman eh, zama bínú odi odi wa bó ṣe rí nìyẹn gáàgbọ́ wọ́n fi igi ọ̀dẹ̀ ìgbéyà tọ́lọ ní lakàdùrá di ọlọ́ na ìzìbá yìí wọ́n jara tẹ̀ ṣẹ́jára àwọn èèyàn ti ń lọ́bẹ̀ wọ́n ti ń kírun lábẹ́ igi ọmọ ìràdàrí nígbà wọn máa jáwé igi ó máa ṣe gbogbo ẹ̀ ẹni tó mú kiri tó mọ̀ fi gé ìkẹlẹ̀ ẹ̀ tí gba náà ga tí fi ń ha òkúta kàábà sí yan kẹtìf ó dúró báyìí wà yóò fi ha òkúta ara kàábà ń ha sínú ankẹtìf ó dí wa ọlọ́ọ̀bà sọ alọ́mọ ní ẹ̀bẹ̀ lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́fàá tí àwọn afá súnà fi gbogbo àwọn àyè gbogbo ẹ̀kọ́ wa ọlọ́ọ̀nì kẹrẹ ajọ́sìn fún subhanahu wa ta'ala ọlọ́mọ sáà fún àyè wa tẹ́bá dé hubal àbí wọn pèlè sokoto lónìí tẹ́bá rí wọ́n ṣe ń bẹ̀ yóò sì yẹn lè mà ọlọ́run kó sàánù wa. naam question two ninety nine taawun baadal marda bisolat àwọn alùpùpù tí wọ́n ń wọ́n gbé òjò lẹ̀ wọ́n ti sọ ọ̀ suspended nù. ثاني كثير من المرضى تهونون بالصلاة تقلق ما تنبان سعري ويكانوكم ويكون إذا شفيت قضيت صلاة وانت رأي بحثا ومثم بادية وبعضهم يقول أنا كيف أصلي وأنا لا أستطيع الطهارة يلبو مسفاكر هم باتين لسمتته هم باتين لسمتته ونزعوا عن جنازة بني أجيب دلالة هو لمقوم به فبما توجهون هؤلاء العيون اللي فاسفان إليه العيون اللي فاسفان إليه الجواب إذا المرض لا يمنع من أداء الصلاة عاري أو نجي مكرون عاري قدية لولا تكرون بهجة العجز بيع يكارني أن يقول لسالولا أن التهارة يقول يوم ماني ما دام عقل موجودا نيوم باتي أقربان به ní wọ́n bá sẹ́yìn bá ní ọpọlọ láti mọ tí lọ kí ń bọ̀ tí ààrẹ yẹn wà fẹ́ ti ọpọlọ yẹn kí lọ fàtà bá mi pín pàtàkì wọn bẹ̀mẹ̀ tàbí sàrà ìfọ̀ náà kí lọ fà tá a fà sọ pé tọpọlọ bá ń bẹ mo fẹ́ náà sí láti ní Quran náà tí ìwà tí a pé á. Ah, tí ọba sọpọlọ láàrin kéèyàn kírun ó di kí ló wá fà á àhújá ọlọ àfáà ní tọpọlọ ọpọlọ bá ń bẹ ẹgbẹ́ dáhùn ẹsẹ̀ rẹ̀ gbé ọ̀nù ṣòrútù sọ́láàt mo fi yọ sí pé kòránù mọ̀ ń fẹ́ tí lẹ́yìn náà ti múra ọdún fẹ́ dáhùn eléyìí náà ní ẹni ọdún fẹ́ dáhùn àwọn ọmọ yọ sí wọn pé tòhújá kòránù mọ̀ ń fẹ́ náà tí wọ́n tàlẹ́ jù wá pé kí ló fàtà lọ pé tọ́pọ̀ wá ń bẹ èyí láti kẹun náà sọ̀rọ̀ kó kún bẹ́bẹ̀rù ayà ẹni ó ní wàlá taqrabu sọ́ládù àti sùkárà bí ẹ̀nà sùnmọ́rún tẹ́ bá ti lọ́pọ̀lọ́ tẹ́ bá ti mọ̀ tẹ́ mú tí yóò tẹ́pọ̀ àtàtà àlàmúnà má tẹ́kọ̀ọ́ lóòrùn tẹ́ẹ̀fì máa ń tẹ́ẹ̀ sọ tọ́pọ̀ lọ́dọ̀ pọ̀lá sára yín ó ní wa lọ́sì kùrán ni ó di ìtura ẹni wá ti mú tí ọpọlọ ẹ̀ ti kiri ó di sá lọ ó di nọ́sì kùrán tá a fa lónìí ó di yé àfa ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wa àwọn àwọn afa yẹn ọlọ́run kó wa san wálẹ̀ sàrí gbogbo ọ̀rọ̀ tó máa sọ ní hujja àwọn àlẹ́ máa hujja àmọ́ ó ní hujja tí wọ́n wọn kò sí ọ̀fà tó bẹ́ sọ ọlọ́run kó wa san wálẹ̀ sàrí. ní ọgbà tí ọpọlọ bá ń bẹ ó di yé wa bàlẹ́dìbò alàmọ́lùdí àyíṣẹ́lẹ̀ hasbitọ̀ kàtì lórí ọ̀ranyàn ní lára rẹ̀ kó kírun nímọ́ búbá ti lágbára ma làhàpọ̀rọ̀ nígbàtàwọn alájà sàfúrá ọlọ́kọ̀ọ́bá foríjì alájẹ́ ọ̀lápọ̀ ìyàwó alájẹ́ ọ̀lápọ̀ wọ́n ní azent ní kòrígà azent ní lágbára gan sísà kan wà pẹ̀lú ẹsẹ̀ méjì bi wọ́n kẹsẹ̀ méjì sókè báyìí gbàyẹn ebi sì wà ní zaria ní ebi tudu wọ̀dá yẹn ebi zaria ó sì wà mẹ́rin sí àbí gbàyẹn ó ṣe gan ó ti yẹ o síbẹ̀ wọ́n kó wọn lọ àwọn lè kí alájà sàfúnra wa ń kí wọn mo wọ́n ti wá àfihàn pé mẹ́fìrún ṣeré o mọ́tò pé dúpẹ́ wà lórí àárẹ̀ òní kí wọn obìnrin wa ní tiwọn àmì yẹn afẹ́ kí àmọ́ lórí àárẹ̀ yìí náà ni aidan ti wá owó àmì aidan òun ti wá fi mọ́ àmọ́ ò lè dìde lẹ̀ ọ̀rọ̀ sì tẹ̀ ẹ́ mọ̀ bàbí kíníkà fi wẹ̀ ẹ Islam bó ṣe yá ètò ilẹ̀ ẹ̀ àti mo ní à ń tẹ́ka ṣe ni pé ẹwà nǹkan tí ó bá nu ogun ẹ̀jẹ̀ ara yín nù ó ti ṣe léyìn mo ti máa ń pa pé kò sẹ́gbìn mọ́tílé gbogbo ìjára inú ẹ̀rì ìdílẹ̀ léwẹ̀ tó ẹ̀kà sí tẹ́ẹ̀mọ̀ mi wọ́n kà fi ọwọ́ yín kan yẹpẹ̀ ẹ fi ra ojú yín ẹ fi ọwọ́ yín ra yẹpẹ̀ ẹ fi wọra ọwọ́ yín débi ọmọ ọwọ́ báyìí ẹ sì máa kí wọn eléyìí ti fi gbé ìwẹ̀ kí n kálọ̀ ọ̀la nìkan fi gbé tẹ́ẹ̀mọ̀ ó gbé ìwẹ̀ ó dẹ̀ gbé àlùhàlà at the same time so òṣèré Islam ó ti yá yín jù kò sí nǹkan tí ò ní solution fún

tí wọ́n lè ṣe ìrànlọ́lá pẹ̀lú omi àbí gígùn bí mọ́tò pẹ̀lú istamara máa láti lo omi tẹ̀yẹ́màmá wọ́sọ̀lá yóò sì tẹ̀yẹ́màmá yóò lè kírun ẹ̀ tẹ̀yẹ́màmá wọ́sọ̀lá yóò lè kírun ẹ̀ sì tẹ̀yẹ́màmá وعليه أن يكسر جنازة من بدنه يوفو مبوان ويقدوان يلاركو وثيابه أتلو يا سوري وقت الصلاة ويبدل ثياب النجاسة وبقول السنة سطوة نيقنا بثياب الطائف ولو عصته ما وصلى حسب عالي يكم بات الأكبر بات الأكبر ما لقول الله عز وجل طلب لكم فاتقوا الله ما استطعتم قائد الآية يعني. اكنوا اكبروا الله بات الأكبر ما متفق على صحته وقوله صلى الله عليه وسلم لإمران بن حسين أتقبله إن شاء الله سلام تتقبله إمران مع حسين رضي الله أصحابه يتعرف وتأتي الله قبعك لما شكا إلى المر... إلى... إليه المرض ما تقبله أولا يسمى نقع عريره فقال صلوا قائما أمين الكم نريده فإن لم تستطع تبارك له فقائلا جقو كنو فإن لم تستطع تبارك له فعلى جنب قربك كنو وروى البخاري في صحيحه إمام بخاري مسلم إمام مالك عن صغيره وذا ورواه النسائي بإسناد الصحيح إمام نسائي جوابها قول لسان وإن لم تستثي تبع إلى بقو فالمستقليا لينا قوتك قوتك تكاك على تقو بقولة كيرون والمسافر أيوة نعم question 300 نعم حكم كراهته وعلم السلام على الذين لا يصلون لا يصلون كين داجو كين كوريبا أتكين ما سلام سوى تويكين الذين لا يصلون أكراهم ولا أحب أن أسلم عليهم أما تويكين مقولنا نسي فكين سلام سوى فلا لي ذلك أم لا تزمون سيتصمي أجيكم تصمي àwọn tó yẹ kírun ìmọ̀ akóbìnrin rẹ̀ láti mọ̀ hate kí máa sálámà sí wọn àbí kí máa sálámà sí wọn ọdún ìjẹ́ ìyìn nífẹ̀ẹ́ wọn نعم الجواب إذا تارك الصلاة إن كان جاهدا لوجوبها فهو كافر عند الجميع على العلم أنت باكر tí ó tíwá lọ pé irun yìí sọ̀rọ̀ ẹ̀yà kéèké òun lè ní òkèlùkè nígbà pé kí sọ̀rọ̀ ẹ̀yà ní ìdúrà ráyè ni wọ́n sọ báyìí الكافر هو كافر كفرين عند جميع أهل الإرضاء والعلماء وإن كان تركها مقتاسلا فهو كافر أبدا في أساء قول العلماء فهذه أبقى فورا يعني أمول الذين دعلا منافقين بدأ ما فاتروا أروان لجو كافر لنا aláàkọ́ yẹn tí ń di yẹn rẹ̀ nǹkan àfẹ́lẹ́ gbogbo àfa àlùgbà fáwọn àwọn ẹgbẹ́ òròjú ni òun mú kí òkọ́ gbà pọ́nà yẹn ni àwọn afá mi ní fásitì kìnnà kẹ́mi ní àmì tó fi tẹ̀lé lójú ni pé ńdà wọ́n pé fi àṣà ìkọ́wé lè lọ́la mọ́ tó fi tẹ̀lé ni lùkọ́ ìnàbí sallallahu alaihi wasallam تران زبك بيننا الذي وبينهم الصلاة من تركها فقد كفر àdéhùn tó wà láàrin wa pẹ̀lú wọn náà ni mọ́jẹ̀mú tó wà láàrin pẹ̀lú wọn náà ni irun ẹbá fi irun rẹ̀ kẹfìrí ni ọ̀kọ́lù nàbí sallallahu alaihi wasallam ẹgbẹ́ rẹ̀ pé bayna rajul wa bayna shirki wal kufr tarku salah gàgá tó wà láàrin ọmọ ènìyàn àti ìgbìmọ̀ àti ẹbọ àti wa kẹfìrí náà sọlá ọba ti fi irun rẹ̀ gàgá yẹn ti kú òdò ti di kẹfìrí òdì أدير وإذا عرفت هذا طبعا ملين فهو مرتقبا بكبير من الكبائر البنشي أثقني أنت سسلان ويسلل وبعض العلماء يرى كفره إذا تركها أو فاهمي كفرين الناس يباتكينه ولو كان غيرا جاهدا لوجوبها كل أبي يديه كورا يعني فإجران تارك الصلاة واجب على كل مسكين يبقى ẹntì ìkírùn kama ìyàn lódì wájìbì ọ̀nà ìyàn lórí gbogbo mùsùlùmí kama yajibu inkara alibajin tako wata aziri emin akibatul filihi ajibà kìlọ̀ fún nípa ma kọ́sọ́ra nípa àtibọ̀tán alámàrí ẹ̀ wọ́n yajibu alawulatul amuru ìtàtàbàhù àwọn atúwọ́jẹ́ ọjọba kún ó pè kó sí wà ní gbogbo ní kó túbá فإن فإنه تاب تبتب وإلا قتلا كما تبين وقع عليه ọlọ́mọ sàánù wọn lọ́ba ní ìparí alwájib amru jami'i ma fi bayt sọ́la ọ̀rọ̀ yẹn ni kí ẹ máa pàṣẹ gbogbo tó wà nílé ìyà kó máa kírun gbogbo àwọn tó wà lábẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ ni ọmọ rẹ̀ ni gbogbo wọn kọ́ máa pàṣẹ fún wọn kó máa kírun ọmọ ọ̀dọ̀ rẹ̀ ni anybody tó wà lábẹ́ rẹ̀ wájib ni kó máa sọ لي إخوان ثلاثة ملاهما يا متع وأنا أكبرهم من مدبجلان وعندهم الزوجات بقاهما يا يبقون لديه وأقعد أم هن على ما مادي وقول لكم أصبع بقوة تبا تبا قالوا أكبر عن الكمامة فقال أتركهن وتكون ذنوبي على زوجهن رجالهن ṣé <clears throat> màá fi wọ́n lẹ̀ pẹ́pẹ́ ẹsẹ̀ yẹn àwọn ìyá àwọn ọkọ wọn lónìí ẹsẹ̀ àìkírun wọn am akọ́dọ̀hún àbí kí máa tàwọn dín máa ilmu annahun náà yusallin wọ́n kíra wọn yìí kù wọ́n láti sọ̀rọ̀ fi sọ́bọ̀ àlèhìn náà sọ́ọ̀bà àmọ́ ìrìn àṣùbà àmọ́ nira fún الجواب إداهم ما دمت في البيت واحد وأنت أكبر من في البيت قبل ما تقول أنا لهم wọ́n sì dàgbà jù náà tó bínú lè fa iná wájú bá aláìka an amúrò jẹ́mẹ́ man fi bẹ́ẹ̀ di sọ́la ọ̀rọ̀ yẹn ní pọ́pá máa pàtàkì gbogbo tó wà nílé láti máa kẹrù ọ̀tẹ̀ sí dá aláìyìn fi dá lè kọ́lẹ̀ mú lágbára fún wa ó ní mú rọ̀ fún wa kẹrù wọn bá pé ilé ẹ̀mọ́ tẹ́ bá ara لقول النبي صلى الله عليه وسلم هذا قيل كلكم راع وكلكم مسؤول عن رعيته بقول ده انا ده بقول ده بيقولوا بالدرجة لكن ينبغي أن تنسوهن وأنت وأزواجهن جميعا أما يكون سواد فما يوقع الوقع أما قوة كجو سواد فما أبقوا حال يقضى أما تبقى والإتماع كقرآن جو lásìkò tí sásìkò òun kẹsì wà ní fún wọn hátà látara àwòrán ìnàbàlá ana yankin wa ijma wa yanbaghi laka fataza an yunata dinari a'ullahi niswa wa anta kharij al-ujra aw ma ba wa sawta wa anta nu yarani kigol wa yara ba wa on yawa ni tayara allati yabnu fiha tawon bibi wa idha arata inqadhunna فبيت وجهي حتى لا يرى أود أنت حتى لا ترى عوراتي حكم باريوهما لعل ذلك ينفعهن بلا لا بل واجبات فوين كسي ولا انفاني جاهن على قيام الصلاة إيه بو لا يدماكنه الفجر في وقت لا تقولي عند التنبيه نبع سباتي فوين والله تعالى عالم قالوا مجل مدافي ولوبة مدافي بشري ولوبة والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نعم Yeah. fún ọ pé ọ̀fẹ́ jí wọn dájú tí wọ́n lọ pè mọ́ ó lè fi òfin mọ́lẹ̀ àti ọba ya wọn pè hmm. pé òun ọ̀dọ́ bì kan pọ̀ ní abẹ́rẹ́ pé kí ní ìlú máa dájà lẹ̀ kí ni ó sì rí. èèyàn ní kó dìjà yẹn mọ̀ sí èèyàn ní yé sí àmọ́ èèyàn ní kó dìjà wọ́n fẹ́ mú níjà lọ èèyàn ní jẹ́ kó dìjà ó di èèyàn ní kó dìjà kí ni yóò bá láákà ìfọ̀ kan pé bóyá àtàwọn ìbú tó wọlé wá bá wa ni yóò bá ní ẹnìkan níbi na igbe yẹn ní ìwò àwọn nǹkan yẹn wọ́n wà very very important káwà ládùúgbò káwọn ọmọ kan máa wà ní ọ̀dà ká máa gbá gbàgbà rẹ̀ báwọn lára ò gbogbo aláàmà jọ́ọ̀bù wọ́n máa sọ̀rọ̀ kan fún yín pé mọ́là mínú kánù ó lóòwe burúkú ni pé ń díèmù dáwọn káyà ká máa wúta kàṣà àmàmà náà kàrùwà ọlọ́run ka ní kàtàkì kò kéṣe wutan gaba daya olóòwò burúkú ni pe ti irùngbọ̀n ọmọ a bá gbiná ko fún mi láti ó ní ara ọ̀ ó ní ẹjọ́ àrànlọ́wọ́ kẹjọ pa iná ìrọ́ dájú àwọn ọmọ ọmọ kọ́pì ya wọn wọ́n ní pọ́ mọ̀ká ń wà bàjẹ́ a bá kọ́pì ẹ̀rí bàbá yóò máa bínú fún ọmọ òun wí kódà bí wọ́n sì bá wí tí wọ́n rẹ́ bó ń jọ ń jà lójú ọmọ ẹ̀kọ́ ló ti gbé ẹ̀kọ́ ti bàjá káàkiri tó ń ṣe sí mistake àfà mistake náà ṣe ọmọ yẹn ẹ̀kọ́ ni lójú ọmọ ẹ̀kọ́ bá pọ́n bá àfà ìdáná yóò máa kó bàbá òun wà gbìyànjú ó di àwọn nǹkan wọ̀nyí yọ ẹ̀ka wọn incorporate yẹn sí ní gbèsè ayé wa àwọn ẹ̀sà ìbò child rights abẹ́ máa kọ́ káàkiri wọn àṣà burúkú gbà ní àṣà burúkú gbà ní dáàmú àwọn bí ẹranko làwọn kò sí dọ́kà pẹ̀lú ẹbí kò sí lọ́fà àmọ́ ń sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ onímọ̀ ní ìlọ́lú ìborí o àmọ́ sọ fún wa nílò ìborí pé wọ́n ní old people's home kí ni lẹ́tọ́ wá wọnú documentary wọ́n nílé àwọn àgbàlagbà ìjọba ní tèkì àwọn àwọn programu ìjọba bẹ́ẹ̀ wọ́n ti campaign wípé àwọn ọmọ tèkì àwọn àgbàlagbà tí ọmọ ọmọ tèkì tí a bàbá rẹ̀ rárá o rárá o kò sí ẹ̀ bàbá tí wọ́n tí ọba níṣẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ní tèkì rẹ̀ wọ́n kò yóò kó láàrin ìgboro yóò wà lọ sí ẹ̀wọ̀n yóò wà lọ sí o dí wa ọlọ́ọ̀bà kó sáànù ní kọ̀kan wa so àwọn àṣà burúkú yẹn mẹ́rin káwà kọ àṣà Islam pàápàá jùlọ ìjọba tó bá tó ní kó tó wá bá ìṣesí tiwa mu wọ́n ròyìn ẹ̀bọ́ ìkan fún mi nípa àwọn tó ń gbá fútbọ̀l yẹn tó tọ́jú àwọn òbí ẹ̀ gba Islam wọ́n tọ́jú àwọn òbí àwọn òbí wọn ń ṣe mọ̀ pé gbólóṣèlú wọ́n ní ẹ̀sìn tó ń gbà sẹ́ẹ̀ sí ẹ̀ ní gba Islam. ó di ìwà tó islam yá yìí púpọ̀ jù ó di ìwà nídìí ẹ̀ta kọ́ mọ̀ nípa program kan ni nípa àwọn obìnrin tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ní Akwa Ibom wọ́n ti kọ́kọ́ rí rí tí wọ́n demonstrate lọ sí state house pé wọ́n fẹ́ lọ pass lọ káwọn náà máa jogún káwọn náà máa jogún àwọn kẹfìrí yẹ́kẹ̀yàn kan ó rí ìtakò gbá àwọn ìyàwó ẹ̀jẹ̀ rárá o wọ́n ń takò pé àwọn mùsùlùmí àbọ̀ ni wọ́n máa fún wọ́n fọkùnrin àbọ̀ ni wọ́n fún bìnrin àwọn wọn rí pé àwọn kò sí pé àwọn jẹun jogún rárá pé àwọn agan wọn ti jogún obìnrin yẹn ni wọ́n rí yẹn sọ ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ tó fi wọ́n mọ̀nà ìsìlámù ọlọ́ọ̀bà lórí wa kùnà àgbo ìsìlámù lọ́rọ̀ mo sọ pé àwọn ìbò onídọ́jọ́ tẹ̀mọ̀ ìgbọ́n ti tẹ́wáyé 1848 just about 200 years ago ni wọ́n tó gbà kóbìnrin máa ní property obìnrin gan property ló ń gan fúnra rẹ̀ odi ọjọ́ kejì lẹ́yìn hijira 1442 eh, years ago ni sẹ̀rí àti gbé kalẹ̀ pé àtọkùnrin àti obìnrin lógúnlógún ó dí abakabiru sẹ́mọ̀ sọ fáwọn ilé ìbòyìn wọ́n ti sọ̀rọ̀ àwọn alájú àwọn ọmọ alájú àwọn tí wọ́n rìn hò àwọn ọmọ mẹ́ẹ̀ ọmọ akátá ọmọ túnkù àbíkílẹ̀ ń máa sanwó ìsìnjọ ara àwọn nǹkan sì ẹ bá ṣe ràn ọlọ́run láti máa sí mọ́ ń mutí gbẹ̀lẹ́ nìkan wọ́n á kí búrẹ́dì bọ́ mutí ní ah, eh, eh, eh, etiquette ní etiquette lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ìbú àbí lọ́dọ̀ Islam ìjọ́rọ̀ mi lọ́rùn lò kí búrẹ́dì bọ́ mutí ọwọ́n fún mi pé it's an etiquette an etiquette ìbú àbí etiquette Islam ẹ́ ti Islam náà ní ewu mẹ́ Allahu Akbar Allahu Akbar ẹ̀kọ́ máa sọ wípé nígbà ah, máa dápòpọ̀ nígbà máa gbé wá léwọ̀ léwọ̀ nígbà máa gbà léwọ̀ léwọ̀ ayẹwo asopinaize sẹ́nà kánú onílù ń sọ yóò ah, ẹni máa sọ wípé it's an etiquette etiquette tani adabu tani adabu islam aba adabu ingilizi adabu yahudi wa nasara la la natabi dhalik naam naam jaria fa kabiru naam Ficaram assim, não. wọ́n máa bá yín jàgbá ní ẹgbẹ́ kẹrin àkọ́kọ́ tí mo wá lọ sí ilé wọn wọ́n ní kí mo mọ̀ lọ tó fi mọ̀ wọ́n wá ní ìlú èkó wọn bí wá lé ọ sùn wọn á fi kí sọ àwọn sínú ní kí lọ ọmọ tí á mú lọ náà lọ náà gbàtọ́ ó dé báyìí fa orí oorun lọ́dọ̀ ọ̀fẹ́ ní good morning báyìí bí wọ́n ti yẹn bá ti talábùlé òní ní báyìí sí ọ báyìí lọ kẹlẹ̀ dáwọ́ sí wọn mú òfin sọ̀rọ̀. ẹgbẹ́ ìbò ni eh? ni wọ́n bí táwọn èèyàn táwọn èèyàn lùkọ́ dé wọ́n lùkọ́ aróko ní ọba wọ́n máa ń kọ́ àwọn aróko àwọn ẹ̀kọ́ lọ́sẹ̀ aróko àwọn èsì aróko àwọn mùsùlùmí ẹ̀sẹ̀ aróko ọmọ tó lọ Amẹ́ríkà tó dé yóò gbé sókòtò rẹ̀ báyìí gbogbo ẹ̀rọ máa ẹni ẹlò dọ́ọ̀dì ẹlò mọ́mí mọ́msì mọ́msì dọ́ọ̀tì tí náà ni àbí dàtí kí pọ̀pùsí bàbá nù bàbá rẹ̀ pọ̀pùsí pọ̀pùsí ẹlò mọ́mùsí ẹlò ìbàjẹ́ adáníyẹ́bẹ̀ lọ́gbọ́rọ̀fà wọ́n wà ilé ìbò nù àwọn mùsùlùmí tó bá ṣe sàlámù aláìkùm wọn ni ọmọ yìí gọ́ ọ ti gbẹ̀sẹ̀ gẹ́sì aláìlẹ̀ ọmọ àtúkọ́lọ́wọ̀ rẹ̀ o àwọn òbí wa lọ́nà kó ti yé wọn yé wọn yé wọn wọn bá yàn jà lórí àtọ́ọ̀lù sàlámù aláìkùm wa sàlámù àwọn tí ìdíje kọ́lọ̀ fún yíwọ̀n ẹ̀ṣẹ̀ oúnjẹ àrí àfáàmì lọ́lú ìbò ẹ̀wọ́n tí wọ́n pé arìnrìn òun ni wọ́n arìnrìn òun ni wọ́n ẹ̀rọ gbọ́n kan tí wọ́n ṣe ẹ̀wọ́n tí wọ́n ṣe ọtí ẹ̀bá mú bra àkàbírò ó ní wọ́n ní kí wọ́n fi free night ọkọ̀ àti àwọn olóògbé àwọn lọ free night ọkọ̀ yóò lè mú obìnrin ní ìyàwó náà ọkọ̀ yóò lè mọ́kùnrin ní wọ́n jùmọ̀ bá wọn sí àwọn bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ máa rọ̀ tí wọ́n ẹ̀rọ bá ń gbé tí wá sí búrẹ́dì kí n kí bọ́nú ẹ̀jà rẹ̀ kí n kí bọ́nú ẹ̀kọ́ rọ̀ kí mẹ́jẹ̀ lè mú gan kí n máa fi sí gbígbé burabuzeri gan tó mú wọn sí lórí wa ẹ máa ṣe ízi wọn máa gbẹ búrẹ́dì tó lè àlà rẹ̀ ebi ti ẹgbà ọ̀rọ̀ kọ́ gbọ́rọ̀ wá kankan ní العلم ما قال الله ورسول وقال رسول وقال الصحابة أما قال يهود والنصارى أو قال على ريبهم لو لا عرف الله أودي نعم tuma ni hujja ba tuma ni hujja ba ọlọ́run fún onímọ̀ nípa nǹkan ayé tuma ni a inú experience ayé táwọn gaba ilé kó tí o bá takò nẹ́ẹ̀sì kùnrin àtẹ̀lé bá takò nẹ́ẹ̀sì kùnrin àtẹ̀lé bá takò nẹ́ẹ̀sì kùnrin àtẹ̀lé o. àwọn ti yé náà.